ورحمة الله وبركاته ìgbọ̀wọ́ yìí ó jẹ́ ti ọgọ́rùn-ún mẹ́ta àti méjìléní àádọ́rin. ó wá látọ̀dọ̀ Qusayr ibn Amr wọ́n tún máa ń pè ní Jábìrì. ó ní Umar ibn al-Khattab radiyallahu anhu ó jẹ́ ẹni tó ṣe pé ńgbà tí àwọn ará Yemen gbogbo ìgbà tí wọ́n bá ti wá Umar máa ń bi wọ́n léèrè pé afikum Uwais ibn Amir ǹjẹ́ Uwais ọmọ Amir ó wà ń bẹ láàrin yín bíi. Umar mú àdéhìí àbí eh, alimami Nawawi rahimahullah ó mú àdéhìí wá lábẹ́ àkọlé tó pè ní mímá ṣe àbẹ̀wò àwọn ẹni rí àti mímá bá wọn rìn gbogbo ìgbà táwọn ará Yemen bá ti wá ó máa ń ṣèbéèrè pé ṣé Uwais ibn Amir ṣé wàá ń bẹ láàrin yín bí? orí bẹ́ẹ̀ ni wọ́n wà títí tó fi wá ṣe kòńgẹ́ òwò ìsù yìí lọ́dún kan ọlọ́run ọba kó yánu sí i. ọ̀kan ọ̀lẹ́lẹ̀ hó wa sọ fún yín pé anta Uwais ibn Amir ṣé ìwọ ni Uwais ọmọ Amir ọ̀lẹ́ náà ó ní bẹ́ẹ̀ ni. قال من مراد تتنايا مرادوا ثم من قرن تتنايا قرنوا قال نعم ونبان سرينا سمن ويسني ويسن القرني ويسن القرني قال فكان بك برص ó ní tíwọ ni ẹni tí ẹ̀ṣẹ̀ wà lára rẹ̀ rí. tabarikta minhu illa mawdi'a dirham lọ́ba ń sì wọ́ sàn kúrò nínú ẹ̀ṣẹ̀ náà tó àyàfi dédé kọ́bọ̀ kan ńlọ́sẹ̀kù tẹ̀tẹ̀ fi wà lára rẹ̀ ọ̀lẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ọlọ́lẹ́kẹ̀ wà lídẹ́ ó lọ níyà ọ̀lẹ́ náà ó ní bẹ́ẹ̀ ni yẹn ni kí gbogbo àwọn ìbéèrè Umar radiyallahu anhu ó ń ṣe lọ́dọ̀ Uwais ibn Amir al láti mà dájú pọ̀ náà lẹ́ni tó ń wá ọmọ bàjẹ́ kó síyàn mu ọmọ bàjẹ́ pé yóò máa ṣèbéèrè ohun tí ń wá lọ́dọ̀ ẹni tí ò yẹ kí èèyàn bá sọrú rẹ̀. gbogbo ní tó ti wá gbọ́ nípa rẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn tí wọ́n ti fún nípa rẹ̀ ṣáájú wípé àti náà ya murad tó ti náà kọ́rùnù jáde ló ti wá ó sì jẹ́ nìkan tó ṣe pé àrùn ẹ̀tẹ̀ dà Ọlọ́run fún ní ìwòsàn lórí àrùn ẹ̀tẹ̀ yìí ṣùgbọ́n tó san tó kù sí déédéé ibi tí ọmọ bíi ojú pọ́bọ̀ ẹyọ kan lára rẹ̀. ó sì tún ní ìyá láyé ìyá rẹ̀ ò tíì kù. gbogbo ìbéèrè tí Umar ń ṣe yìí arákùnrin yìí ń dá lóhùn ó sì ń dá lóhùn lọ́nà tó dáa kò fi ìbínú fi dá lóhùn kò sì fi hàn kíkí ni gbogbo àwọn tó ń bí òun léèrè yìí jẹ́ ti jẹ́ ó ń dá lóhùn ó fi hàn pé àwọn èèyàn ọgbà nì wọ́n máa ń fi sùúrù bára wọn ṣe àmúmára pọ̀ fún wa faradà wọn ọ̀lẹ́gbẹ́ eléyìí náà ló sì fà á náà fi wà nípò ẹni tá a lè wà wò kọ́ ṣe ṣàǹfààní lára wọn. téèyàn bá jẹ́ oníbínú fòfò kò ní í ṣe é bi léèrè gbogbo orú ìbéèrè yìí tí ó fi dà sí rọ́ọ̀fù. òun náà lára kò ní mọ kókó ntọ́fà tí wọ́n fi ń bí òun léèrè gbogbo ìbéèrè. nítorí àìlèṣe sùúrù òní fún láǹfààní àti máa kí ló bí gbogbo ìbéèrè báyìí ó ṣe sùúrù. عمر واسق سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول يأتي عليكم ويس بن عامر مع أمداد اليمن مع أمداد أهل اليمن وني مقبو tí ò ránṣẹ́ ọlọ́run kí àti ọlọ́run ọba kó máa bá ti ń sọ wípé owó ìsọmọ àmì yóò wá báyìí nínú èrò tí yóò wá látinú àwọn ará Yemen min muradin thumma min qarnin ó jẹ́ ọmọ ẹ̀yà murad tó tún jára ẹ̀yà qarn tẹ́ẹ̀nà bí kì í barasun àrùn ẹ̀tẹ̀ ń bẹ lára rẹ̀ tabari'a minhu illa mawdi'a dirham tó lọ́n sí wòsàn níbi àrùn ẹ̀tẹ̀ yìí ṣùgbọ́n tó ṣẹ́ dédé ojú òwò tí kọ́bọ̀ lè gbé ọ̀sẹ̀ kù lára rẹ̀. lẹ́hu wàlídà ó ní ìyá kan ó wà bí ha bọ́rọ̀ ó sì jẹ́ ọmọ ó pé ń gbọ́rọ̀ sí ìyá rẹ̀ yìí lẹ́nu tó ń ṣe dáadáa sí i. lẹ́hu aqsama ala tí arákùnrin yìí bá fi lè búra lé ọlọ́run ọba lórí ntó ti torí rẹ̀ búra lọ́lọ́run lórí ọlọ́run bójú ọ̀sẹ̀ ẹ jẹ́ pé hmm, èèyàn ńlá ẹni ọlọ́run فإن استطعت أن يستغفر لك فافعل tó bá rọ̀ wọ́ Umar lọ́rùn epo orí kó wá tọrọ kọ́bọ̀ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run síbẹ̀ subhanallah. Ànábì sallallahu alaihi wasallam ó ń fi eléyìí kọ́ wa lẹ́kọ̀ọ́ kí ọlọ́run ọba ẹlẹ́dàá ó so orí fáwọn ẹrú rẹ̀ ọlọ́kan àjọ̀kún orí orí tó ṣe fẹ́ lómi ó ṣe fún látàrí ṣíṣe níránṣẹ́ látàrí ṣíṣe lójíṣẹ́ ó sì so orí ńlá fẹ́ lómi láì gbèjìṣẹ́ ẹni tó ṣe pé tó bá búra lọ́lọ́ lórí pé nǹkan báyìí ọ̀sẹ̀ yóò ṣẹ̀ náà. arákùnrin yìí lè má mọ ara rẹ̀ ṣùgbọ́n làwọn bá mọ̀. ọlọ́run lọ sọ̀rọ̀ rẹ̀ fánàbì sallallahu alaihi wasallam tánàbì náà fi dá mọ̀. títànà ìlú bá tọrọ àforíjì fún wa tọ́nà ò ní gbà ní. ọlọ́run bọ́ gbà ṣùgbọ́n nàbì nǹkan alẹ́ pé orí pọ̀ nínú àlùmáyìí àwọn ẹni tọ́nà wọn bá tó ṣe àgbéga àti àpọ́nlé fún wọn pọ̀ jọjọ nínú àlùmọ́ yìí. báyọ̀ bí ọba tọrọ fún yàn ẹlòmíì lè tọrọ fún yàn. ó ti tó Umar ó ní ìwà anábì sallallahu alaihi wàhálà tí wọ́n máa ṣe sọ́fún ṣe sọ́sì lórí pé màá wá òwe ìṣubùnà àmìrì kò ní í fẹ́ bá mi láàmú n bá pé kẹ́yìn òkúkú tọrọ àforíjì fún mi ìmọ̀ òlẹ̀ pé màá wá Uwais ibn Amir al-Qarnika torí tẹ́ ẹ bá ṣe làákàyè sí ntí ẹni tó gba àdéhùn wa kò sẹ́yìn tọ́sọ ẹ̀rí pé wàhálà kékeré kan ní Umar ọdún àkọ́kọ́ tó sì ń wá akọ́ lórí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún lọ́lọ́run tó ní oṣù kò gẹ̀rẹ́ gbogbo gbàtàrà yamani bá ti dé yóò sáré wẹ́yì ọmọ amir láàrin yín bí wọ́n bá ti ní òsì yóò tún lọ àárín àwọn yámánù míì títí tọ́lọ́n fi wá fi ṣe kòǹgẹ́. ẹ mọ̀ kí tó bá pa ànábì gan lọ́lọ́run sóore kan fún ọlá tàbí àjùlọ àwa gbàgbọ́ pé èyí tọ́lọ́run ti fún ànábì sallallahu alaihi wasallam ó jùlọ amẹ́lẹ́yìn látara àwọn àdéhùn púpọ̀ nínú wọn ni àdéhùn ibn Sayyad lẹ́yìn anábì sallallahu alayhi wa sallam àwọn Yahudi bí màkà wọ́n ń pè ní ibn Sayyad àwọn nǹkan àbàmì tọ́ba àwọn èèyàn lẹ́rù ń ṣẹlẹ̀ gbọ́wọ́ rẹ̀ ẹ̀rù á ń ba àwọn èèyàn kọ́mọ̀lọ́jọ́ dàjálì wọn ní ó fìtínà gbogbo èèyàn. ṣé abájọ́ wa rí pété jáde láti sìn wọ́n sì bí láàrin wa. ẹlẹ́nu ká pa kí gbogbo ara yóò sinmi. bẹ́ẹ̀ ni Umar radiyallahu anhu ló múra ìpalẹ̀mọ́ pé wọ́n pa ìkàlùkù òsìmì. ìbẹ̀rẹ̀ anábì sallallahu alaihi wa sallam ti bá wọn ẹnìkan wá sọ pé ènìyàn kò ní ọ̀nà tó sọ́lọ̀ pààlẹ́ yìí. tó bá kéde díẹ̀ náà ni ọlọ́run àti fún ọ lágbára láti rí pa. àná ẹ fi èkó mọ́ ọ ṣùgbọ́n èmi ọgbà ní lágbàtàn lọ́wọ́ rẹ̀. tó bá pò náà ni ànábì ló wọn bá wa pa. torí kò sí ń tọ́lọ̀ wọn bá fún ànábì kan láǹfààní kó lè rí sí i. Ànábì sallallahu alaihi wasallam tọ́lọ́run ní fún láǹfààní àti rí ṣe jùlọ. sòṣùgbọ́n gbà sáná ti ṣe ìdánwò fún wọn rí kékeré sùn ní Dajjal. torí ẹ̀ ẹ bá rí pé ànábì bá ní òwò yìí. gbogbo ọlá tọ́lọ̀ ń fún tá a ní lọ́wọ́ aqsama ala Allahi la tó bá búra lọ́lọ́ lórí ọlọ́run ọba ọba mú kí ìbúra rẹ̀ ọ̀sẹ̀. àmọ́ pé ntọ́lọ̀ ń sèfà nàbí sallallahu alaihi wasallam jù bẹ́ẹ̀ lọ. sẹ́fọ́n náà sọ pé walau annahum zalamu anfusahum ja'uka fastaghfirullah fastaghfirullah wastaghfara lahum ar-rasul lawajadullaha tawwaban rahima. tó bá yẹ kí ń gbà tán ṣàbòsí sórí ara wọn ni wọ́n bá wá bọ̀ wọ́n bá wà nàbí sallallahu alaihi wasallam náà bá sì tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run. ànábì náà bá sì bá wọn sọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ ọlọ tawajadullaha tawwaban rahima wọn bá bọlọ lọba olùgbàtútù bá àwọn ẹrú ẹ̀ lọ́pọ̀lọpọ̀ olùsèkẹ́ wọn lọ́pọ̀lọpọ̀ lálẹ́ ìbá tọrọ àforíjì fún wa ó ti tó wa kí ló dé lánàá sì fi wá sọ pé tọ́ ọ bá rí ìwọ yìí.

ẹnìkan ò sí tó lè bọ́lọ̀ ń forí jìn àwọn ẹ̀dá rẹ̀ lórí ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ lọ. nínú ìsìláàmù yìí àti tí wọ́n ń ṣe kí ìsìláàmù ò tó dé. ọlọ́run ò fi lé ẹnìkan lọ́wọ́ ẹ̀tọ́ máa bá ń forí jìn wọn lórí ẹ̀ṣẹ̀ tán sẹ́yìn. àforíjì táwa lè ṣe gẹ́gẹ́ bí èèyàn òun náà ní ká ṣàforíjì ìfẹ́ni tó bá ṣẹ̀ wá gẹ́gẹ́ bí èèyàn tá a jẹ́ kálá foríjì àmọ́ pé ìwọ sẹ́lọ̀ ní ọ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ ìwọ sẹ́lọ̀ nísìnyí ọlọ́mutí ọ̀sẹ̀lọ̀ wọn náà bá wọn ṣe é gún wọn bá wọn sọ̀rọ̀ wọn bá wọn sọdún àwọn alálẹ̀ẹ́lẹ̀ yín ẹnìkan wá sọ pé òun bọ́ lọ ń forí jìn ọ́ ọ́ dájú pé ó ń tin ọ̀gbádùn ọ̀tá yọ ayé rẹ̀ pé bọ́ lọ ń forí jìn àwọn ẹ̀dá rẹ̀ ọlọ́run náà ló lè forí jìn ẹ̀dá tẹ́dọ̀ ó fi rá forí jìn ẹnikẹ́ni nínú àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dá kò sí bó ti ṣe lè ga tó kò sí bó ti ṣe lè pọ̀ lọ́lá tó kò lè bọ́ lọ orí di àwọn ẹ̀dá rẹ̀ lẹ́yìn ọlọ́ ńdọ́kà lè ṣe ni kọ́ba ni tọrọ àforíjì wàlẹ́ ẹnìhùn ẹ̀wọ́lẹ̀mù ànfọ́sọ̀ جاءوك فاستغفروا الله fọ́rọ̀ لهم الرسول لوجدوا الله توابا رحيما tó a ti ń gbà sí sórí ara wọn wọn wá bá wa nàbì sallallahu alaihi wasallam torí kíni ànábì kọ́ ní òforíjì wọn ìgbà tí wọn bọ wọn wá tọrọ àforíjì lọ́dọ̀ lọ ànábì náà wá tọrọ àforíjì fún ọ tọrọ àforíjì fún ìsìnkú ànábì náà wá bọ́lọ̀ òforíjì wọn. ànábì sallallahu alaihi wasallam ń sọ fún Umar níbi tí tó bá rí Uwais ibn Amir al-Qarni tó o bá lè tọrọ lọ́dọ̀ rẹ̀ kó bọ̀ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run fàfàá síbẹ̀ ó túmọ̀ sí pé à á tọrọ pé bá ń tọrọ àforíjì ni àì tọrọ pé bá ń àì tọrọ pé foríjì mi lórí ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ lọ àì tọrọ rẹ̀ tọ lè bá wa yé wa àǹfààní kan ni o tó wà nínú tó o bá lè rí òwò yìí Ibn Amir al tó bá lè tọrọ lọ́dọ̀ rẹ̀ kó tọrọ àforíjì fún ọkọ fàálì tó bá ṣe é pé Umar radiyallahu anhu tó bá fẹ́ tọrọ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó foríjì òun àkọ́bọ̀ ń tọrọ àforíjì ẹ mọ̀ pé àforíjì tànàbì lè bá a tọrọ òun náà ni lórí ètò ti síwájú nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ̀lẹ́wò ẹnìnàhùn ẹ̀wọ́lẹ̀mù àǹfọ̀sà. tó bá ṣe pé ńgbà tí wọ́n ṣàkóso sórí ara wọn ẹni kí ṣáájú ọ̀rọ̀ yìí. já òǹkà wọn wá bọ̀ ẹ̀sàǹfọ̀rọ̀ wọ̀ wọn tọrọ àforíjì lọ́dọ̀ ọ̀lọ́ ẹ̀sàǹfọ̀rọ̀ lẹ́hùn rọ̀ṣùn ìrántí ọlọ́run sọ̀rọ̀ bá náà wá tọrọ àforíjì fún wọn wọn bá bá ọlọ́run ní ọlọ́pọ̀lọpọ̀ gbígba tútúbà àwọn ẹrú ẹ̀ tó bá túbà olùṣèkẹ́ wọn lọ́pọ̀lọpọ̀. eléyìí túmọ̀ sí pé bá ń tọrọ àforíjìn ó ní í ṣe pẹ̀lú ẹ̀ṣẹ̀ tí mo ti tẹ̀síwájú kò ní í ṣe pẹ̀lú ìjìnbọ̀. tó anábì sallallahu alaihi wasallam ṣe ń bá Umar sọ̀rọ̀ pẹ̀lú nǹkan tọ́nà ti fi màá tó ti fi yé wípé ikú tòun ó síwájú ti Umar. Umar radiyallahu anhu yóò sẹ̀mí lẹ́yìn ikú òun tẹ́tí Umar bá wá ń sẹ̀mí lẹ́yìn ikú ànábì sallallahu alaihi wasallam kò ní sẹ́lọ̀ káti ẹ̀kọ́ ànábì sallallahu alaihi wasallam bá a tọrọ àforíjì lórí ètò ti ṣe ṣáájú lójú ayé ànábì sallallahu alaihi wasallam àwọn ẹ̀ṣẹ̀ tó bá wá ṣẹ̀ lẹ́yìn ikú ànábì nǹkan òun náà lọ̀rọ̀ bá. tọ́ ta ni ẹ تفعل ان انا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تاخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما اذا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تاخر قالوا اقول لباس افوريتي انت السواد أتيت بين انه سيرفون يقولوا اما àforíjì yẹn tó ti síwájú àti èyí téèyàn ń ṣe gbẹ̀yìn kè fún yàn. láti pé lẹ́yìn káàdà dáàlì kẹlẹ̀ nàbí sallallahu alaihi wasallam min rabbihi azza wa jalla eléyìí jẹ́ ntọ́lọ́ ní sèfà nàbí sallallahu alaihi wasallam olùwà ẹlẹ́dàá wa tọ́gbà tó gbangba. ẹ̀ àgbọ́kọ́lọ̀ ṣe bẹ́ẹ̀ fẹ́ lòmù ike wọ́ o àbí òyìn wọ́ o gbogbo tó bá ṣe sẹ́yìn àti tó bá ṣe tó èkó àti foríjì àyàfi ń tá a gbọ́ nípa àwọn alubẹ́dìrín alubẹ́dìrín àwọn tó kópa nínú ogun bàdà agbọ́ntọ́jọ́ bẹ́ẹ̀ ń pa wọn. nítorí pé nínú fáwọn sọ̀hábà ń ga ipò gíga tó ga púpọ̀ ni àwọn tó kópa nínú ogun bàdà ìní wọn wà yàtọ̀ sẹ́ni tí ò kópa ń bẹ̀. máa ń sọ̀rọ̀ nípa ayé àwọn sọ̀hábà kọ̀ọ̀kan. nínú àwọn síra tó máa ń ṣàlàyé ìtàgbésí ayé àwọn sàhábà gẹ́gẹ́ bí al-Isti'ab ti imam ibn abdulbar al-Isaba ti imam ibn hajar usudul ghaba ti al-imam ibn al-Athir alùpùpù tó máa ń ṣàlàyé sàhábì kan tó bá kópa nínú ogun Badr alágbájá ọmọ alágbájá ọmọ tàmídọ́ ọmọ tó là tó ti náà báyìí jáde al-Badri. tó kópa nínú ogun bàdà ọ̀gá púpọ̀. Hafiz ibn Abi Balta'a radiyallahu anhu ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ kan òun náà ní kó salami ìgbésẹ̀ sanabi sallallahu alaihi wasallam ń fẹ́ gbé lórí àwọn ará Mẹ́kà nípa kọ́fẹ́ fogun jà wọn. sanabi sallallahu alaihi wasallam bá sì fẹ́ jà wọn kan lógun ìfi ọ̀rọ̀ nípa bòmí ìbò lójú ni. Bí sọ pé a fẹ́ ja àwọn ará kútúwẹ́ndì a fẹ́ ja àwọn lógun. A wàá sọ pé odò ọba la fẹ́ lọ. Tí ó fi jẹ́ pé ará kútúwẹ́ndì ọ̀nà ti táwọn wà ní lókè ọ̀yà. Àwọn alójú ọba ń tàlẹ̀ ọ̀yà làwọn ń lọ. lọ́nà tó ṣe pé ẹnìkan nínú àwọn ọmọ ogun gan kò ní mọ ibi tá à ń lọ. àwa lè mórí lọ́nà odò ọ̀bà. kó a jẹ́ pé láàrin kékeré láti lọ rí. àwọn àmà gba ojú ọ̀nà ibi tí gbogbo èèyàn gbà títí tá a fi di pàdé kangara kútu ẹnjìyàn tá a fẹ́ lọ jà lógun. Hafiz ó ti mọ̀. pànàbí ọjà àwọn ará maka lógun hàn pé ó sì níyàwó mẹ́kà àtọmọ àti dúkìá ẹ̀rù wa ń bà á tànàbí sallallahu alaihi wasallam tó bá jẹ ará mẹ́kà lógun ìyàwó wọn sínú ẹni tí wọ́n mú lẹ́rùgùn àtàwọn ọmọ ìdúkìá òun ó sì padà wọ́n máa ń pe arìnrìn-àjò obìnrin tí ń dá rìnrìn-àjò lédè lárúbáwá wọ́n máa ń pè wọ́n ní bàáyínà ọwọ́ akọ̀wé ó fi lé lọ́wọ́ títí ó bá dé mẹ́kà lọ́ọ́ fi wé ilé àwọn alágbádá àmì òòlà tí wọ́n ṣe abẹnugan nínú àwọn ará mẹ́kà lọ́wọ́ nínú rẹ̀ ànábì ń palẹ̀ ogun mọ́ ọ ọmọ abayin lójijì ànábì sallallahu alaihi wasallam wọ́n á sọ fún apá kan náà àwọn sàhábà ẹ̀gbọ́n ẹ̀sìn yín ẹ sáré tètè kẹ́ ẹ lọ sẹ́bùrú arábìnrin kan tí ń dá rìnrìn àjò láyè báyìí báyìí láàrin Mẹ́kà sí Mẹ́dínà ọlọ́run ti sọ fún ànábì sallallahu alaihi wasallam ẹ rí ìwé kàtà fi ràn án ayé tí wọ́n máa ń kọ ìwé sára wọ ni àbí ara eegun ẹran àbí ara ewé kòògì ẹgbẹ́ ìwé ńlọ́wọ́ rẹ̀ wọ́n lọ Ali ibn Abi Talib radiyallahu anhu ń bẹ láàrin wọn wọ́n sì bá obìnrin yìí lẹ́yìn eré tètè ìwé kan ń bẹ lọ́dọ̀ wa arábìnrin tí sọwọ́ sí wa ó ní ìwé àbí ńlá ọlọ́mọdé mi ò múwèé kankan gbà wí kankan lọ́dọ̀ ẹnì kankan o tó fún wa ń wèé ní pẹ̀lẹ́kùtù àbí ká gbọ́n ọ lásọnù yẹ́bẹ́yẹ́bẹ́ ká sọ sí hò ká fi máa fi tọ́ ọ bá fi há ẹsẹ̀ mi jẹ́jẹ́ o ìwé ni ẹ bá gbé ìwé lẹ̀ wọ́n sì fi ilẹ̀kùn ọmọ lọ torí wọn ò ní kí wọ́n tún mú wá ìgbà tó mú èdè tí wọ́n kà á ẹ bá di àtọ̀dọ̀ Hatib ibn Abi Balta'a táwọn abẹnugan àwọn Quraysh níbi títí ń salami gbànàbí ọjà àwọn lógun ẹ̀ẹ́n àpé kí lọ́wọ́ débẹ̀ ṣé ẹsẹ̀ kẹfẹ́ rí lẹ́yìn imáàmì abẹ́ẹ̀dì mùnáfìkì lẹ́yìn ìmáànì. àwọn ànábì sallallahu alaihi wasallam òun ò ṣe kèfèrí bẹ́ẹ̀ ló ń ṣe mùnáfìkì. ìtọ́ka ṣẹlẹ̀ ní pò ń lọ́ máa níyàwó ní dúkìá ní mọ́kà ẹ̀rú wa ń bọ̀ lórí wọn. ọ̀rọ̀ kí nǹkan ọmọ ṣe wọn iná ló ń àmọ́ kì í ṣe pòǹdì kèfèrí àbòǹdì mùnáfìkì. Ànábì sallallahu alaihi wasallam wọ́n gbọ́ wọ́n sì gbà ẹ̀mọ̀ kó Ànábì sallallahu alaihi wasallam kọ̀dà bíi tiwa o kúrúǹtù la wa o wàláì kúrúǹtù ni wa mọ́tàrà rẹ jẹ́ kó ọmọ kó dòdò rọ́ síra rẹ léjìká o òdòdó tí wọ́n bá ń kó síra léjìká ìyá díẹ̀ ni ẹ̀mọ̀ pátágùn òní gbègbè dànù ọjà máa ń kankan òfútù fẹ́ tẹ ẹ̀rọ lásán kí lọ já wọ́n kúrò fún yìí anabi sallallahu alaihi wasallam ya'lamu min Allahi ma la na'lam ó máa ń mọ̀ látọ̀dọ̀ ọlọ́run táwọn ọmọ sẹ́mu kí ti ọlọ́run máa wá bá ràyè tí ọlọ́run ni wá ń bá o mo rò pé yọ ọ má di àmàlà wọn sọ fún mi pé nǹkan kan irọ́ lásán làákùn kó yóò tàn torí pé òun kò ríran kankan irọ́ lásán tó anábìíní òbúrò agbó àgbà ẹ Ali ibn Abi Talib ní kíni ẹjẹ abẹ orí ẹ àwọn kan ní sọ pé ẹjẹ abẹ orí wèrè sáà pé yorùbá ẹ̀yin ti gbogbo ẹ náà wèrè <laughs> ọlọ́kadà kan ọkọ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ ẹni kan fíì agbóyá wèrè <laughs> yorùbá lẹ́wọ̀ mo ronú gbọ́kọ̀ wá ní ah, kí ló dé wèrè wèrè wèrè lédè yorùbá ó ti pọ̀ jù náà ẹ̀yin fẹ́ ya wèrè ǹjẹ́ ẹ̀fẹ́ ẹ ti lè máa fi pé èdè fúnra yín gbogbo ọ̀rọ̀ wèrè àbí ẹ ti ṣe wèrè àbúkẹ́ ṣe wèrè ni. àwọn òbílà bẹ́ẹ̀ wọ́n pété wá sẹ́yìn ni pé ẹja bí orí wèrè tòun ni ẹja bí orí ẹ̀ irọ́ nípa anábìnrin àfilẹ̀ nítorí pọ̀kan nínú àwọn tó kópa nínú ogun bádàrú látẹ̀tẹ̀rì ibi tá a lọ ọ̀ma. لعل الله قد اطلع على آل بدر فقال اصنعوا ما شئتم فإني قد غفرت لكم توأمن wọ́n lọ́n ti wo gbogbo àwọn tó kópa ní ogun Badr pé láti òní lọ àwọn tó bá wù ní kẹ́ máa ṣe ó ti forí jìn. Bẹ́tà sọ pé Ànábì sallallahu alaihi wasallam la arákọ̀ọ́lẹ̀ pé ọlọ́run ti ṣàforíjìn ètò síwájú àti ètò ọgbẹ́ ìyún ẹsẹ̀ rẹ̀. tó àwọn ará Badr náà jọ bẹ́ẹ̀ nítorí pé ẹ máa ṣe ń tọ́ bá wù yín mo ti forí jìn Umaru sì ń bẹ láàánú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí wọ́n bá rí Uwais al-Qarni kíkọ́ bọ̀ tọrọ àforíjì torí ẹ̀jẹ̀ máa àwọn èèyàn ṣe fojú di èèyàn ṣe tẹ́ńbẹ́lú ara rẹ lọ́ọ́ mọ̀ wàhálà ò tiẹ̀ tún dára rẹ mọ̀ pẹ̀lú ìbora wàláhì ọ̀dára rẹ̀ mu. nítorí irú wẹ́ẹ̀sìn ẹ̀kọ́rẹ́nì yìí ọ̀dájúpọ̀ dára rẹ̀ mu. nítorí pé lè wọ́n ń pè nínú karamatul awliya àpọ́nlé tọ́lọ̀ máa ń ṣe fáwọn wàlí rẹ̀. wàlí kìí sábà mà bí ọlọ́run lè mú káwọn nǹkan tó kóni lágara tó dání ń jàkadì tí ọ̀rọ̀ ọ̀rùn fọ́ọ̀mù èèyàn lásán láti ṣe ọlọ́run lè mú ṣẹlẹ̀ lọ́wọ́ wàlí yìí mà ṣáájú kó tó ṣẹlẹ̀ níṣẹ́ a lè jókòó bá a ṣe jókòó ìkójọ bẹ̀rẹ̀ káwọn kan nu akárí kójọ ọ̀pá wọn tí wọ́n sì sológun òfò tí wọ́n sológun àdánù náà báwọn ológun òfò ológun àdánù kí ló máa ń ṣẹlẹ̀ ń tiwọn alìjẹnu bá dámdà yá ìlú bá rọkà yá ìlú bá kàkàdé ìlú dàdàdà bí ìlú wàhálà bí ìlú mùsíbà bí ìlú báyà wọn ni wọ́n tan ọ̀mbrẹ́là lórí ọ̀daràn táwọn ò rí mùsùlùmí bí lò. ṣùṣùgbọ́n ẹni tó jẹ́ ni ọlọ́run gbọ̀ngbọ̀ngbọ̀n tó jẹ́ waliyullah tó lọ́n fẹ́ ti pọn ẹni pé kẹ́ ẹ̀ mọ́ ìpele yìí ń bẹ́ àwọn ẹni mi táwa lẹni ọlọ́run alladhina amanu wa kanu yattaqun àwọn tó gbọ́ lọ́n gbọ́ tán sì ń payà rẹ̀. ẹ kàn rí i pé òórùn mú burúkú ọlọ́run sì ní kí òjì kọ́ sẹ́lẹ̀ lórí òrùn ọ̀pá òjò ń rọ̀ ọlọ́run nìkan mọ̀ kọ́ mọ̀ pa. adébì kan afẹ́ kọjá kò sí bá a ṣe lè fẹ́ ṣe tá à ní kẹsẹ̀ bòbò òun sì kọjá lórí omi bígbà téèyàn torí àpáta ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ wọ́n máa pè ní kí ni karamatul awliya wàlí yẹn ọmọ kó lè ṣẹlẹ̀ sóhun kó tó ṣẹlẹ̀ torí ẹ̀ wàlí yẹn lénu kalẹ̀ kí nǹkan wọn tó ṣẹlẹ̀ pé ntí wọn náà rí gbọ́wọ́ mi lónìí yọ yọ lẹ́nu tóró náà mọ̀ tẹ́lá ti fi tẹ́nìkan lérí bẹ́ẹ̀ kí ni ológun òkú torí ẹ̀ tẹ́nìkan kò ṣe tọ̀rí pọ̀ ó ti di wàlí ó ti wà sọ́là wọ́n sọ̀là ìlà ìdẹ́rẹ́ tẹ́tẹ́ kó òde dáradà kófòrò ọlọ́run ṣàánú wa ẹ̀rí fáwọn ti máa lérí léka tóró ti ní onípọ̀pọ̀ ànábì Musa lé òun lóòka ànábì Sulaimana ẹni tó jẹ́ wọ̀lú lódodo ń gbọ́ ọmọ ntọ́lọ̀ lé ní kọsẹ̀lẹ̀ gbọ́wọ́ torí rẹ̀ kò ní lérí lénu àmọ́ nàbí ọlọ́run àwọn ìránṣẹ́ ọlọ́run wọ́n lè ti lérí rẹ̀ kó sì lénu rẹ̀ nítorí pé lára ntọ́lọ̀ ń fún wọn tí wọ́n máa já mi kí wọ́n já nàbí ọlọ́run ó náà ní mọ̀jísà mọ̀jísà wọn pe tí wọn kì í ṣe karama ọlọ́run kan fi pọ́n àwọn ètò bá ṣẹlẹ̀ gbọ́wọ́ wọ̀lú ọlọ́run fi pọ́n lẹ́ni àmọ́ mọ̀jísà tà nàbí ìpèníjà tí wọ́n bẹ̀ ń bẹ̀ ó ní ẹ́ tẹ́bá ní mi sànàbí ẹ̀yin náà ṣerú ẹ̀. ẹnìkan lọ gbé pọ̀pá kúrí kan wá ọ wá ní látara bí ìrókò látara bí ńlá látara bí àràbà náà ni wọ́n ti mú pọ̀pá o pọ̀pá yẹn ó máa ń ṣiṣẹ́ bí pọ̀pá ànábì Musa à ọ̀ ń sọ̀rọ̀ ẹ̀ dànù. mo rò pé yé wa ẹ̀ mọ̀ pé Nàìjíríà ń bì ẹ̀yin lẹ́ẹ̀lẹ́ nìkan tó ní pọ̀pá ànábì Musa ó tún ní di oríjìnà ọkọ̀ sára plate number mọ́tò rẹ̀ nǹkan bẹ́ẹ̀ náà já bẹ́ẹ̀ náà ni èsì nàìjíríà nìkan àwọn agbọ́yanu agbọ́yanu rọ́ kápẹ́ bẹ́ẹ̀ ó pa ife nígbà tí a lọ sí tọ́kì kan wọ́n á mú aka wọ́n á mú adé àfin ẹni tó jẹ́ áńkìrù sàlàkùn ọ̀sùmánìyìn ẹni tó gbẹ̀yìn nínú àwọn ọba ọba àwọn ọ̀sùmánìyìn á àfin ga nínú nǹkan tó wá wà ń bẹ̀ ni museum mẹ́tàf nínú museum yẹn wọ́n fi pọ̀pá kan tẹ́rẹ́ wọ́n fi hàn pé pọ̀pá nàbì Mùsá. àwọn èèyàn nínú àwọn àti ọkọ lọ wọ́n bá fẹ́ máa ya fọ́tò pé ah, káwọn ọmọ dípò pa ànábì musa ti rí káwọn fi múròyìn lọ lé wọ́n lọ màmínú ọ̀tẹ̀sùn yẹn kó wọ́n ya fọ́tò mi. yá múròyìn pọ̀pọ̀ ànábì musa lọ lé pọ̀pọ̀ tẹ́rẹ̀ kàkọ́dà kò tó pọ̀pọ̀ àwọn fúlàní. ẹ sì mọ̀ pé pọ̀pọ̀ àti ànábì musa bí wọ́n ti ṣe mistake nù. ọlọ́run bá bi ànábì musa léèrè. Ike kí nìkan ti ń bẹ lọ́wọ́ ọ̀tún rẹ̀? Ọ̀lẹ̀ ìyá àfáàì. Ó ní pọ̀pá mi nù. Àtẹ̀wọ́kẹ́ wà alẹ́ yìí hà. Mọ̀ ọ́ máa fara tọba rẹ̀ nù. Ṣé pọ̀pá tẹ́rẹ̀ ni Musa ń fara? Mo rò pé yẹ wà àhóṣù bí hà àlẹ́ àwọn náà. Má sì máa fi já koríko fáwọn ẹran mi. Wàlíyà fi hà máa áribo ọ̀kọ̀rọ̀ mo tún láwọn àǹfààní mi tí mo máa fi ṣe tí kọ̀ọ̀pá tẹ́rẹ̀ kò tó ti fúlàní àwọn ọ̀rọ̀ burúkú wọ́n tún gbé láwa ní káfẹ́ àbá òun funfun nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́tìnì kọ́tìnì rẹ̀ tán ó lè léyìí ti jẹ́ wọ́n ní à láwa ni anabi Yusuf ni ẹ̀ à á <laughs> jẹ́ pé àwọn ọ̀rọ̀ tó gbóná bí àkà gbóná kì í ṣe Nàìjíríà nìkan náà lọ wà àwọn òpùrọ̀ wọn fọ́n káká kàkiri eléyìí jẹ́ bó ti jẹ́ mẹ́. tafẹ́ ló ń bẹ̀ ni pé ọlọ́run bẹ lẹ́dàá wọn ó máa ń sọ láfàwọn tó bá fẹ́ nínú àwọn ẹrú rẹ̀ ṣùgbọ́n ọlá yẹn ó ní ti lọ́pọ̀lọpọ̀ gbà tó bá jẹ́ ọlá tó ní bùkún ó ní ṣe pẹ̀lú gbàgbọ́ ẹ̀yẹ wúru ọlá tó náà ń ṣe fún Umar radiyallahu anhu. ipe ó gbọ́ ọ̀nà kan rí illa salaka ash-shaytanu fajjan ghayra àfi kí ṣètọ́nù ọgbọ́n náà mi nínú karamatul awliya wallahi. ṣètọ́nù tó ẹ kó burú bàjẹ́ yìí tó máa ń pèpè fún sọlá àti ọ̀sà yóò máa hu tẹ́ máa ń ṣe kọ́mà yóò tún padà wá títí tẹ́ tún ṣe kọ́mà tẹ́ máa ń ṣe kọ́mà yóò tún sá ọ̀fẹ́ gbọ́ gbogbo àwọn gbólóhùn tí bá ti wá sí Allahu Akbar tẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe sọ́lẹ́ à ṣètọ́ ni ọwọ́ àwà tọmọ aràn ọ létí gba nǹkan tó ti gbàgbé gbòǹtì ọ̀ràn sí má tọ gbàgbé ni ọ̀ràn sí ni kí ni bóun ni wọ́n ṣe rí báwọn gbogbo ẹ̀ ni wọ́n máa ràn létí ṣètọ́nì tó burú tó báyìí ẹ̀dá ọlọ́nkan wa ń bẹ̀ tẹ́tí tí ń bá ń tọ̀ ọ̀nà kan bọ̀ ọ̀nà ń fún àbọ̀ fẹ́ ṣètọ́nì òkú ẹrú jọba gbà ìmánì nù ẹnu tó bẹ́ẹ̀ lómi ṣe ga nínú ìmánì lẹ́lómi ga nínú ọ̀ràn àdá tọ́jú ìmánì ló gbé rúmọ̀ débẹ̀ ẹlòmíì àtúnwọ̀n àti ṣètọ́nì ni nínú gbogbo nǹkan tí máa ń ṣe láyé nítorí pé ó ti sọ̀rọ̀ alẹ̀ fún ṣetán látàrí ẹ̀ṣẹ̀. ẹ wá wo Umar radiyallahu anhu tí wọ́n ń sọ fún ètò ọba rí Uwais ibn Amir al-Qarni tọrọ lọ́dọ̀ rẹ̀ kọ́bọ̀ tọrọ àforíjì. Umar yìí náà ọ̀kan nínú àwọn awliya rahman kódà nínú àwọn wàlíì tó olùsìkejì nínú àlùmáyì lẹ́yìn abubakar radiyallahu anhu. umar ń ṣe kútúbà ní madina. umar ń ṣe sọ̀rọ̀ fún àwọn ọmọ ogun tó ń rán lọ sójú ogun ní al-Iraq. kìí ṣe fóònù fa dápà pé nọ́mbà pé ah, tolóló tolóló kí ni jẹ́bẹ̀. ó ní ya sari al-jabal ya sari ìwọ sáré à ibi tápàtà wà ní kẹ mórílé ibi tápàtà wà ní kẹ mórílé ibi tápàtà wà ní kẹ mórílé gbogbo èèyàn ń gbọ́ kò yé ah, a Umar ṣe alẹ kọ kàlífà ń jarán àwọn ọmọ ti sọ Umar náà sì sọlẹ àbá nígbà táwọn ọmọ ogun ń darí dé wọn ní àṣẹ tó pa wá ìwọ Umar agbó àtijẹlé lọlọrun fi yọ wá subhanallah nínú karamati la olùyà eléyìí túmọ̀ sí pé ìwọ náà àwọn wàlí ò ní tàn títí tí mání ò fi tàn ẹ̀rù pípẹ́ ńlá òkè àmọ̀ ní dé àfìgbà tí mání ọ̀bá sí má. tó alẹ́ inna awliya allahi la khawfun alayhim wa hum yahzanun alladhina amanu wa kanu yattaqun ẹnitọ́ gbọ́ lọ́ngbọ́ tí sì ń bẹ̀rù tọrọ lọ́dọ̀ wẹ́ẹ́ ọ̀tọ̀rọ̀ àforíjì fún. lódodo àwọn òbúkátà nínú Islam ká tó rà àforíjì ká ṣẹ̀ṣẹ̀ lọ bẹ́ẹ̀ nìkan tó kọ́ bá tọrọ àforíjì ṣùgbọ́n bẹ́ẹ̀ nínú ẹ̀kọ́ tọ́lọ̀ fi kọ́ wa báyìí a inú dáná fi fi kọ́ wa. ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما ọlọ́run kọ́ alẹ́ kọ́ mẹ́rin pé gbogbo àwọn sábòjì sórí ara wọn tó bá pọ́n lọ bá nàbì wọ́n tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́ ànábì náà wá bá wọn tọrọ àforíjì. ànábì sì ń kọ́ Umar níbi pé tó o bá rí Uwais ibn Amir al-Qarni tó o bá lè tọrọ lọ́dọ̀ rẹ̀ kọ́ bọ́ tọrọ àforíjì sí rẹ̀. Ó fi hàn pé kò burú kí èèyàn lọ bá irú ọlọ́run kan táwọn wò pé ni ọlọ́run ti máa ń sin lọ́n kìí ṣe lọ́n lọ títí ó máa ń tẹ̀lé tọ́lọ̀ máa ń tẹ̀lé tí Ànábì sallallahu alaihi wasallam kìí takò ẹ bá ń tọrọ àforíjì kò sí nǹkan tó burú mẹ́rin. làákín bí sọ̀rọ̀ ó jẹ́ pé ní jẹ́ lọ bá wọn ó sì ń bẹ láyéláyé kò ì tí ì kù kò ì kù torí pé lè tọrọ àforíjì forí ara á ń bọ̀sibọ́sí yọ tọrọ rẹ̀ fẹ́ lómi ǹjẹ́ yẹn lè ṣe náà máa ń tọrọ lọ́dọ̀ rẹ̀ ẹnì kí n tọrọ kankan lọ́dọ̀ èèyàn فسوف سوف ولو أنهم إن ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما وهو عباه وهو عباه لجو أييره ìdí tá a fi sọ pé lójú ayé rẹ tí ìsẹ́yìn kú rẹ náà lọ̀rọ̀ tó tẹ̀lé tí wọ́n á tọrọ àforíjì lọ́dọ̀ táwọn ẹbí náà tọrọ àforíjì fún ọ sókù lè sọ̀rọ̀ náà kú lè sọ̀rọ̀ náà nígbà tí anabi sallallahu alaihi wasallam tí wọ́n jagun Badar tán tí wọ́n rọ àwọn kèfèrí sínú kólẹ́ ìbẹ̀ sínú kòtò jíjìn ńlá tí wọ́n bò wọ́n má bẹ̀. anabi wa ń pè wọ́n lọ́kọ̀ kan pé lágbájá ọmọ lágbájá hal wajadta ma wa'ada rabbuka haqqan tó ti rí ntọ́lọ́wọ́n bá rẹ̀ ṣe láti nǹkan kó dodo tàmẹ̀dọ́ ọmọ dóòlà tí wọn náà ti bá ntọ́lọ́wọ́n rẹ̀ ṣe láti nǹkan kó dodo ni àwọn sàhábà ni àwọn anábì sallallahu alaihi wasallam bọ́ọ̀ ló ti máa báwọn èèyàn kan sọ̀rọ̀ bọ́dọ̀ jọ yìí fò tí wọ́n ti dòkú mbété anábì sallallahu alaihi wasallam sọ pé ẹ̀yin ò gbọ́ tí mò ń bá wọn sọ ju báwọn náà ṣe ń gbọ́ lọ ntọ́kàn ni pé wọn ò ní lè dáhùn wọn ò ní lè dáhùn tó o pé bó o wá ni yóò ti wá tọrọ àforíjì fún ọ lẹ́yìn wọ́n ń sọ̀rọ̀ bí ìtọ̀rọ̀ sàárè kọ ọ́ sàárè kọ ọ́ nígbà tí wọ́n bá gbé kálukú wá sínú sàárè rẹ̀ tí màlẹ́kà méjì wá bá lẹ́yìn pé wọ́n jẹ́ azraqani tí wọ́n jẹ́ aláwọ̀ aró aṣíwádàáni wọ́n ti jẹ́ dúdú wọ́n máa bí léèrè man rabbuka wa ma dinuka. ومن هذا الرجل الذي بعث فيكم tólùgbà gbòdo tó dáhùn allahu rabbi alislamu diin huwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́ndàkùn kò fún alẹ́ sí fún. nígbà tí mùnàfíkì àti káfíìn àwọn náà dáhùn àmọ́ dáhùn ẹni tó fìdí rẹmi. سمعت الناس يقولون شيئا فقلت ṣe tí mo gbọ́ tára yín sọ lèmi náà sọ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin tí wọ́n ń wí làwọn náà wí. tó kílẹ̀ kílẹ̀ máa ń sọ náà rí ẹ̀yin Yorùbá ẹni níbi táyé bá yí ẹ̀yin náà máa bá wọn yí lọ èèyàn tí ò yí olúwa ọba gbà lọ àbí kílẹ̀ máa sọ máa bá wọn yí ó ríran wọnú sàárè rẹ̀ kò má dúró díẹ̀ sí wọ́n ju oúnjẹ ẹ̀sìn kó dúró dáadáa kó dúró dọ́gba ọmọ bá wọn yí bí bọ́ọ̀lù yá kàrá nù agbada. tán ọ̀rọ̀ tinú sáré yìí dandan kálukú sọ ọba àrèsí fọ ọba àmàrèsí fọ háàhá ọ̀rọ̀ náà nítorí wọn gbọ́ tára yín wílẹ̀ mí náà wí. tán kí la fẹ́ fàyọ òun náà ní pé ẹni tí ìwọ sọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ kó sọ̀rọ̀ àforíjì fún ọyọ́ jà láàyè. Umar ní wọ́n ní tí wọ́n bá rí Uwais ibn Amir al-Qarni kò ì tí ì kù sọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ kó sọ̀rọ̀ àforíjì fún. eléyìí tó takò àgbọ́yé àwọn akóbórí yóò ní. àwọn ẹni tí máa bọ àwọn tó wà nù sàárè. àwọn ní àyà tó lọ sọ pé walau annahum idh zalamu làwajadu Allaha tawwaban rahima kí á àyà ńlá ni àwọn dúpẹ́ fọlọ́nkọ́lọ́ ń sọ̀kalẹ̀ ìdí nu tó fi jẹ́ pé bá a bá lálá rẹ̀ á gbé lọ sí sàárẹ̀ ànábì tójú ọ̀bá rọ̀ á lọ sí sàárẹ̀ ànábì tá a bá fẹ́ tọrọ nǹkan kan á lọ sí sàárẹ̀ ànábì ẹgbọ́ àgbọ̀yé tó forí sápá tó fìdí rẹ̀ nù. ẹni tí nǹkan kan bá ti ń ṣe yẹn lọ sàárẹ̀ ànábì lánàá bí ọ̀tọ̀rọ̀ àforíjì fa ṣé lójú ayé rẹ̀ àbí lẹ́yìn ikú rẹ̀. torí ẹ̀ ló ti jẹ́ pé ọba ni lọ́kàn jẹ́ wípé àwọn ẹni tí ń sọrú ọ̀rọ̀ yìí wọ́n ń tò wọ́n sípò kólùmọ̀ ńlá lẹ́lòmíì kọ́dà wọ́n sọ kólùmọ̀ ńlá ń pa Islam lágbàáyé ọlá ibi títí ń ṣiṣẹ́ ilé ẹ̀kọ́ tó wà ní ẹni tí ń kọ́yàn níbi Al-Azhar wọ́n ti wá pólùkọ́ ńlá ni. ọ̀rọ̀ yẹn ẹnu ọ̀kan náà ẹni tí ń kọ́ ẹ̀ ní azhar mo ti fetí mi gbọ́ báyìí tí mò ń wò lórí social media. ń sọ pé àwọn dúpẹ́ pọ́lọ̀ ń sọ ayà ìkàlẹ̀. ìrẹsì yẹn bá lálẹ́ àárẹ̀ yóò gbé lọ sàárẹ̀ àná lójú ọ̀bá rọ àwọn lọ sàárẹ̀ àná ẹ gbọ́dọ̀ kú sọ. bẹ́ẹ̀ ni pé ṣe kíkọ́ kan máa ń sojú kòkòrò mo fẹ́ lọ lókèrè mo fẹ́ lọ kẹ́kọ̀ọ́ mo fẹ́ lọ lẹ́ lárúbá mo fẹ́ lọ kọ́mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ibi tí àwọn máa ń lọ yẹn ọlọ́mọdé wọn rọ̀rọ̀ kúrọ̀ sí ọ lórí wọ́n má jẹ́ pé májèlé ló gbé wálé ló kọ́ pọ́ǹgbẹ́ kọ́ bọ̀ títọ́ máa ń gbèrú irú rubbish and nonsense ẹ̀ tó ń gbé wá nàìjíríà níbi tọ́nà ti ní kójú àwọn èèyàn láàdì tí wọ́n ní kó fún ọ ó rí pé ó forí gbé jombo ọlọ́run ti ní káwọn àbí ẹ̀yin sùn ní ṣebí ọlọ́run ti ṣe ẹ̀ ti àbí ẹ̀kọ́ ni ní ìsinmi agboolé yín ẹnìkan ń sáré wọn ni ní ẹjẹ àgbè lọ sójú orí wa kí ni ẹ fẹ́ lọ ṣe lójú orí yẹn kan ibi àbẹ àwọn bàbá wa àwọn bàbá yín wò àwọn ìbá lágbára kan kó amú wọn lọ mo rò pé yé wọn á dábàá mi nígbà wọn dé sáré àbẹ́ẹ̀kọ́ kàlàǹfọ́ọ̀rì torí di eléyìí arọ àwọn ọmọ ẹ̀yà wa gbogbo lórí igun mẹ́rẹ̀ẹ̀rin ayé wọn ti ń kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam tí wọ́n máa kíyèsí tí wọ́n bá ń kó àwọn ọ̀gbìn wọ́n sì kíyèsí irú àwọn olùkọ́ táwọn ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn eléyìí ní ìsìn ọ̀kan náà olùkọ́ ńlá ni wọ́n ń pè ní al-azhar káfọ́kọ̀ subhanallah ní ń rọ ìrọ́kùrọ̀ yìí táwọn èèyàn bíi márùn tó jókòó wọn ajọ́ ẹ̀ lónìí èmi yóò ti máa rọ́ sáwọn ọmọ lórí náà nínú kíláàsì báwọn ọmọ sáà ṣe sọ fún mi ó ní ní ilé ẹ̀kọ́ àwọn òun náà ilé ẹ̀kọ́ kan lẹ̀ lárúbáwá kan mo lọ sílùú yẹn wọn á ní ọ̀kan náà olùkọ́ àwọn olóṣù ẹ̀jẹ̀ dín dín kọ́kọ́ wọn á ní àwọn gbọ́dọ̀ máa wọ jàlábíà kí ló dé kí ló ṣe jàlábíà àbí jàlábíà lẹ́yìn pè tó kí ló ṣe jàlábíà tó bá ní àwọn ọ̀fẹ́ kọ́ máa wọ̀ ni wọ́n ju àwọn jọ ń ṣe àkídà tòhídì tòhídì yẹn la ilaha illallah ẹ̀yin tẹ̀ ń kọ́ ọmọ ẹlẹ́pẹ̀ẹ́sì islam wọn á ní kọ́ ọmọ ọmọ ọmọ wẹ̀wù àmà àrírí ọmọ ọmọ máa wẹ̀ yóò jọ tàwọn sísè àfihàn tòhí káàní ká máa wọ̀ ó ní kí wọ́n máa wọ súùtì súùtì tí wọ́n súùtì ètè àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin tí wọ́n di okùn márùn-ún bíi jack ó ní ní kí wọ́n máa wọ̀ kò wá tètè yá wọn mọ́ àbó yí wọn àwọn náà fẹ́ kó sojú abẹ́ ń kú ló wá ní tí ọba yẹn bẹ́ẹ̀ yẹ kó fà á tí a àwọn kékeré láì ilà ẹ̀ ń lọ́wọ́. ẹ̀rọ aṣọ kẹfẹ́rí níbi tí wọ́n ti ń kọ́kọ́ lọ́wọ́ ọ̀dọ̀ máa sára máa sára ọmọ mi ti tó ti lóun kẹ́kọ̀ọ́ kó tó rí i pé nǹkan bú lẹ́gbẹ̀ẹ́ n táwọn akọ̀tà lọ ẹ nígboro ó ra àwọn olùmọ̀tọ́ mọ ìmọ̀ gidi tẹ́ ẹ pé inṣàlá ó lè kọ́ mọ̀ gidi lọ́dọ̀ ọ̀hún àmẹ́kọ̀ọ́ gidi ọ̀pọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀mí nígboro gbogbo ìlú náà nírú rẹ̀ wà tó ti rólùmọ̀ gidi nígboro tó lè kọ́ mọ̀ lọ́dọ̀ rẹ̀. tó wáyé alqarni umar sọ fún tó ń gbọ́ lọ́dọ̀ anabi sallallahu alaihi wa sallam umar wa ni fastaghfir li bá mi sọ̀rọ̀ àforíjì fastaghfara lahu wéèsì wa tọrọ àforíjì ó túmọ̀ sí pé àwọn sàhábà tẹ̀lé yẹn ọláyé ọlọ́run kọ́ wọn lẹ́kọ̀ọ́ gidi. tẹ́mọ̀ pé tó bá yẹ pé àwọn èèyàn ayé ìsìn bákan méjì ó lè mọ pé nígbà tó jẹ́ pé o ti wá gba ọ̀rọ̀ wá bá hmm, àwọn ètò ọ̀rọ̀ àforíjìn gbẹrẹ mo rò pé yé èwo lẹ wá ni nínú tẹ́ dà sí tí ní jẹ́ gbẹrẹ bọ́ ọ mọ̀ wá ní àbẹ́fẹ́ àtàrà ti di ẹ̀sùn ti jà lóúnjẹ. sẹ́wọ̀n kó ló ẹ dáràn tó àbí kó tiẹ̀ jẹ́ pé kí ìgbéraga ọkọ̀ pépé èmi náà lọ́wọ́ á ń bá sọ̀rọ̀ bá ó lè kúnlẹ̀ ó <laughs> ní tọrọ àforíjì fún ó lè dọ̀bálẹ̀ lẹ́nu ẹ lẹ́yìn táwọn ti fi yí ọpẹ́ mi yí mi ẹ sẹ́yìn lásán àbí òye wa tó <laughs> ṣùgbọ́n àwọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ kò sí ìgbéraga lọ́rọ̀ ìjọra wọn lójú ẹlòmíì fún wọn láyè sìn kẹ̀kẹ́ jinú ó lè wọ́n ṣe ẹni ah, kẹ ah, ò tó bẹ́ẹ̀ ò tó bẹ́ẹ̀ ẹ̀yin lọ̀gá mi àdáàkùn tọrọ àforíjì fún mi àná fi sọ̀rọ̀ ńsọkúta lọ̀gá mo rò wa kò sórí ti eléyìí ìyẹn ni pé ìwọ lè ga jù yàn lọ nípò kọ́lọ́hún sì ṣe àwọn àjùlọ kan fún tó tún ju tiẹ̀ lọ eléyìí ká ṣàkíyèsí ọtọrọ àforíjì fún Umar wa sọ fún pé bọlọ ń lọ báyìí qala al-Kufa ó ní mò ń lọ sí Kufa ní ní al-Iraq qala ala aktubu laka ila amiliha ṣé kí n kọ̀wé fún ọ mú lọ fún kó mú lọ fún gọ́vùnà Kufa qala. أكون في غبراء الناس أحب إلي nítorí mi nítorí kí n bẹ láàrin àwọn èèyàn àwọn èèyàn lásán ló wù mí torí mi ìṣẹ́ bá kọ lẹ́tà fún kí n lọ fún gọ́vùnà kúfà ilé tí wọ́n ń gbàlejò sí àwọn ọlọ́lá àbí òye wa ẹgbẹ́ wọn lọ fi mí sí ẹ kí n à dáhùn pé ẹ̀yin ẹ̀yọ́ máa sọ pé àgbàtara alára ní gbáraga àbí ẹ̀kọ́ ìrọ́lá ẹ wọ àwọn ẹni ọlọ́run ẹ wò tẹríba ó ní kí wọ́n bẹ láàrin àwọn èèyàn dérú kó mù ó pè òǹjú kó wọ́n wà níbi tí wọ́n ti máa bẹ ah, àlejò gómìnà bí bá ṣàlejò gómìnà wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ ìṣẹ̀lẹ̀ náà nà ṣe àwọn ọ̀daràn ń bọ̀ irú mọ́tò ni wọ́n gbé wọn náà sí. nígbà tí ọdún tí ó tún tẹ̀lé léyìí dé ọkùnrin kan nínú àwọn èèyàn ńlá Yemen ó wá ṣe hajj ọba wa bá Umar Umar wa bi lórí nípa Uwais ó wá ní mo bá mo fi sílẹ̀ ní Yemen níbẹ̀ yẹn rọ́sẹ̀lbẹ̀yì lẹ́ni tó ṣe pé ilé rẹ̀ ó kún fún ó ṣe ilé rẹ̀ wúruwúru. بين مفصلة في اليمن قليل المتاع بقبرو من بلورة الرباط طوام بيت ديالو فني عمر وأنا سمعت رسول الله صلى الله عليه وسلم يقول وقلت النبي صلى الله عليه وسلم سوف يأتي عليكم أويس بن عامر مع أمداد من أهل اليمن من مراد ثم من قرن كان به مرض فبرئ منه إلا موضع درهم له والدة هو بها هو بها بر لو أقسم على الله لأبره فإن استطعت أن يستغفر لك فافعل فأتى أويسا فقال استغفر لي فقال أنت فقال أنت أحدث عهدا بسفر صالح فاستغفر لي وقال وقال لقيت عمر قال نعم فاستغفر له ففطن له الناس فانطلق على وجهه gbàtí onísìn wa sọ̀rọ̀ bí àwọn ẹrù ilé wẹ́ẹ̀sì ó ti ṣe wà wúruwúru fún Umar má tuntun tó gbọ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam nípa rẹ̀ ó tuntun wí. gbàtàràkùnrin wa gbọ́ pàtó náà padà dé Yemen náà bá ní sọ tọrọ àforíjì fún un. Kuwait ọba tọrọ àforíjì Kuwait bá sọ fún pé ebi wọn náà ṣe tìrìn àjò dé ni wọn náà tọrọ àforíjì fún un. òun náà bá tọrọ àforíjì fún un àwọn èèyàn wá rí Uwais pé tọrọ àforíjì fún ànádi sọ ń parẹ báyìí kálukú bá fẹ́ máa dojú kọ pé tọrọ àforíjì fẹ́mi náà lọ́ba túlẹ̀ mo rò pé wọ́n sọ di nǹkan míì wọ́n sọ di nǹkan míì àtẹni tí ajẹ mùsùlùmí gidi àti mùnáfíkì paraku oníkálukú náà máa wá pé tọrọ àforíjì fún mi tọrọ àforíjì fún mi nítòsí dájú tí gbogbo wọn fi rí ìsẹ̀mí ayọ̀ tí wọ́n fi rí iṣẹ́ ń gbà wọn ó náà ní kí wọn ọ̀dà fi irú àwọn èèyàn sí i tó bá jẹ́ pé ẹnìkan nínú àwọn èèyàn tó wà láyé nìyí ànábì sallallahu alaihi wasallam ń bá sọ̀rọ̀ bàbá yìí wọ́n dájú fáwọn èèyàn lè fàyà ń tutù wọ́n sọ pé bánàbì ti sọ pé tọ́ba tọrọ àforíjì fún ẹ̀yọ́ gbà ahọ́n rẹ̀ ń gbà rò pé yé <laughs> torí pé àwọn ọmọ wù pé máa tọrọ àforíjì nǹkan yọ pẹ̀ ẹjẹ́ ayọ̀ ahọ́n rẹ̀ àtàkà rí nǹkan kan lára jí pé àbí Allah ò ní àbí èsì Allah àfa wọ́n bá bẹ̀rẹ̀ sí ní wá síbi ìgbè gbogbo ọ̀kadà lù wọ́n bá ti fi tí wọ́n ná àbí bí kàábà nígbà tí kálukú ń lọ tí kálukú lọ ẹ bá bẹ̀rẹ̀ sí ní wo pé ẹ máa wo gbìyànjú rẹ̀ wọ́n bá ti fi ọlọ́kọ́ mọ́kọ́ lọ aládàá má dá lọ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní pàkó rẹ̀ kìíní gbọ́dọ̀ wà léèyàn kìíní gbọ́dọ̀ wà léèyàn wọ́n ti dójú aláwò tó kọ́ sí láwọn èmi ni wọ́n mọ èyí lọ́lé àfa àti ọ̀pẹ tí wọ́n fi wó lù wọ́n sì di pé ọ̀pọ̀ àpò rẹ̀ títí ó wó lulẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ẹ̀kan ewé rẹ̀ ewé alùbáríkà abẹ́rẹ́ ní gángan wọ́n á sọ pé nìkan àlẹ́ ti sọ pé tọ́ba tó bá búra lọ́lọ́run lórí pé nǹkan báyìí lọ́lọ́run ó ṣe ọlọ́run ó ṣe náà tọ́ ọ bá lè tọrọ kó tọrọ àforíjì fún tọrọ lọ́dọ̀ rẹ̀ à bàbá ń dáràn bàbá jẹ́rú ayé ìsìn oníkálukú òníjọ́ gbádùn ọwọ́ tí ẹ̀ tọrọ àforíjì fún mi ibẹ̀ ó kún ni títí dé jẹ́nẹ́rà torí ẹlòmíì tó ń ti pààyàn ẹlòmíì tó ń ti jalè ẹlòmíì tó ti ṣe gbájú ẹ̀ four one àwọn yahoo yahoo àwọn ọlọ́tì àwọn ológun wóró àwọn bídíà àwọn ṣír kálukú wọn ó tò lọ yìí ibi títò ni ó ti máa para wọn kò sí ìtàn mi ó ti kàn ọ́dà ọlọ́run dákun forí di gbogbo wọn bíi ti bẹ́ẹ̀ kọ̀ ó sì fún alọ́kọ̀ kan <laughs> eléyìí túbọ̀ sí pé kọ́lọ̀ dákun kọ́ sànù wa ẹ wo bí àgbọ́yé ẹ̀sìn ti ṣe wà lọ́dọ̀ àwọn ará àṣáájú ẹ wo bí àìlágbọ́yé ẹ̀sìn ti ṣe tó lọ́dọ̀ àwọn ará àgbẹ̀ ọlọ́run ọba kọ́ dákun kó tún wa sí i. ó fún wa ní ìmọ̀ àmàlò ó ràn wá lọ láti máa fi dá àmà sí wa o subhana allah wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu Gracias. lẹ́ni tó gbé nǹkan fún yẹn kéèyàn bá ta. àwọn àjọ sàdéhùn pé tí mo bá rí ta iye báyìí ni ó fún un. ṣùgbọ́n sí ìyàlẹ́nu àtọ́nà ń kọ́ pé kábà rẹ̀ ni tí ó rà owó tó padà fún yàn ó kéré sí àdéhùn tàjọ náà. èèyàn wá fi ṣèbínú lọ títí nítorí ó tún nírú ọjà míì bẹ́ẹ̀ náà tó tún gbé fún yàn kéèyàn bò ń tà. àtọ́nà wọn ṣe tí àwa bá rí ẹni tí ó ra omi yẹn. wọ́n sọ pé tọ̀ náírà méje ní kẹ́ bá mi tà. àwa ti wá sọ fún pé tá a bá rí ẹni tí ó rà náírà méje lẹ́yìn ọgbà tá a lè ta jù bẹ́ẹ̀ lọ. wọ́n á ní tẹ́ bá rí ta jù bẹ́ẹ̀ lọ ẹjẹ́ àgbọ̀ yìí tẹ́ bá rí ta jù bẹ́ẹ̀ lọ náà. àwọn bá rí ta ní náírà méjì àbọ̀. ṣé ààbò orí rẹ̀ yún táwọn ti fi yé e pé àwọn làwọn mú ṣé àwọn mú re àbáwọn mú re àbí dandan dandan náà làwọn kò fún un tó bá pẹ́ ti jọ sọ ti fún náà ti gbà owó tó bá lé lórí iye tí oníkẹ́fọ́n ta yẹn ẹ̀yìn lẹ́ni ńlọ́yọ̀ǹda rẹ̀ fún yín láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kò sí wàhálà ń bọ̀ mẹ́tí ọ̀bá gbà ń lò lówó rẹ̀ torí kí lẹ́yìn ta irú nǹkan rẹ̀ lẹ́ta wọ́n ní nǹkan kan tọ̀ tà ní nǹkan òun ló ní gbogbo owó rẹ̀ yóò bá jẹ́ kó ti fi hàn yín pọ̀ yọ̀ǹda tó bá lé lórí ẹ̀ lẹ́yìn ìjẹ́bù tó jẹ́. sálákọ̀ọ́kọ́ yẹn náà ti yàn yín jẹ ìsìláàmù ọ̀fẹ́ yẹn jẹ nígbà tí ìwà àtìyàn tó gbéṣẹ́ fún tó ti bọ́ sọ pé tó ń bá bọ́ rí ta iye báyìí ló fọ̀ ìwọ ò ti bá jiyàn ó sì ṣe pé o ti gbọ́ o ti gbà wọ́n gbà tó ó tẹ̀ ọ́ lọ́wọ́ tán òfun ní iye tó sọ pé òfun òfin ọlọ́run sì ní pé al-muslimuna ala shurutihim wọ́n jẹ̀mú táwọn mùsùlùmí bá jọ dá iná ni wọ́n gbọ́dọ̀ mójútó ọ̀yẹ́ kọ́ ìyẹn jẹ nígbà tó wo ti tẹ̀wọ́ lọ́wọ́ fẹ́. wọ́n á ní ìbéèrè míì pé àwọn ń ṣe sọ láti lẹ́yìn ìmáàmù kan yìí máa dáwọ́ lẹ̀ ní yóò sì máa fi sọ́tún sí sọ́tì lórí sọ́láàtì rẹ̀ sí ìsàlámù sí èkó òǹdó ẹ̀. náà lè máa ṣe sọ́láàtì lẹ́yìn ẹ̀. dídáwọ́lẹ̀ òkú sẹ́ni tí ó ka ọwọ́ láyà kọ́mọ́sì lẹ́yìn lè máa mọ̀. bá mímì sọ́tún mímì sósì ti mì bàbá bi léèrè kí lẹ̀ rí bàbá tẹ̀ fi mì. kí ni mì yín tẹ́yìn náà mì. a ní sẹ́gbà tó bá ké fátíà nìkan tó fẹ́ ṣe àmì wọ́n ní rárá láti bẹ̀rẹ̀ dókun tó bàbá adé mì ẹbí léèrè tí ló ń tì yín tẹ̀sí mi torí pé sọ̀dáàtì làwa ń ṣe a gbọ́dọ̀ farabalẹ̀ agbára dúró àyè ò gbà wá láti máa fi sọ́tún fi sọ́tún wọ́n náà ti máa ń fi bẹ́ẹ̀ lẹ́yìn fatiha kátàkátà náà ni ọ̀sẹ́ni tó bẹ́ẹ̀ níbọ̀dì kó o fi sọ́tún kó o fi sọ́tún adúpẹ́ fọlọ́ báwọn èèyàn ti ń gbẹ̀sìn wáyé adúpẹ́ fọlọ́ báyìí gbẹ̀sìn yẹn ń dínkù yẹn máa ṣe bàbá nìkan ni tẹ́lẹ̀ gbogbo àwọn èèyàn máa nì ẹ máa ti ka fásitì àdórí wọ́n lọ bọ́ọ̀lì ẹ̀rí tí wọ́n ṣe àmì adúpẹ́ fọlọ́ àwọn èèyàn ti ń gbẹ̀sìn yé ó lè máa pàwọ́ lẹ́rìn lónìí bẹ́ẹ̀ làwọn bàbá rẹ̀ ń ṣe tẹ́lẹ̀ àtàwọn màmá rẹ̀ adúpẹ́ fọlọ́ ọlọ́run ti ní kọ́pọ̀lọpọ̀ bàbá màmá náà wọn máa gbọ́ yìí àwọn bàbá tó kù táwọn ò tí ì sọdá afárá kọ́lọ̀ ní wọ́n sọdá rẹ̀ lálàáfíà ó jẹ́ káwọn náà gbàgbọ́ yẹ̀sìn wọn máa ṣẹ̀sìn bó ti ṣe dáa. wọ́n lè lò ní sọ̀dá àti tó kéré jù ní tí ẹ̀ máa fẹ́ fẹ́ yàwó. táwa ọmọ ìjọ jẹ́ táwọn ò tó tó tá a lè fún ẹni tá a fẹ́ fẹ́ níyàwó tá a lè jọ sàsọyé pọ̀ lórí ntagbára tí wàá bá ká àbí báwo. ìtọ́tọ́ gbajù lọ́rọ̀ àwọn olùmọ̀ ọ̀nà ni pé kò sí gbèdéke iye kan pàtó ìníṣẹ̀rí àsọ pé sọ̀dáàkì tó kéré jù iná lọ gbọ́dọ̀ jẹ kò sí gẹ́gẹ́ bí pípọ̀ rẹ̀ ò ti ṣe lódiwọ̀n lẹ́yìn náà ní kékeré rẹ̀ náà kò láàlà gbogbo tó bá ti fóbìnrin tóbìnrin bá yọnu sí òun náà ní sọ̀dáàkì rẹ̀ ọ̀pọ̀ tàbó kéré lẹ́yìn ìjẹ́ jẹ́ àwọn fi kọ́ wá fóbìnrin ní three hundred naira kọ́ọ̀bù àbí irú one thousand sẹ́wọ̀n á pé sọ̀dáàkì rẹ̀ one thousand sọ̀dáàkì two thousand ẹ̀rọ ẹ̀rí nǹkan nù bá kọ́ fẹ́ rí ewúrẹ́ gan kọ́ lọ sọ́jà ọ̀sà àrùn ewúrẹ́ two thousand sí má báyìí àbí ẹ̀kọ́ ni ẹ̀ẹ́n láti ẹnìkan nù ọ jẹ́ pin láàrin rẹ̀ àti ìyàwó ìyàwó sọ pé òun fẹ́ bọ̀dà nù ọ̀sà rí bọ̀dà nù ní ṣẹ̀ríà. Ìgbà tí wọ́n wá bí obìnrin léèrè, wọ́n ní kí ni sọ̀dáàkì tó fún. Wọ́n á sọ pé kò fún sọ̀dáàkì o. Àjẹ́ pé sọ̀dáàkì tó ọ̀bá fún. Tí ọ̀bá wá dá padà fún ọ lónìí, máa mú lápò ara rẹ̀ kó fi dì fúnra ara rẹ̀. Lọ́kọ́ bá ní rárá o òun fún sọ́dà kí òun ṣe kínní àwọn tó bá lọ wo fídíò ọjọ́ ìyàwó yẹn ó rí apá kínní kan ló ń fún lọ́wọ́. obìnrin yẹn bá ní sọ́dà kí táwọn á fi hàlẹ́ pin èlò <laughs> two thousand ẹ̀rí pọ́pọ́ ọ̀pọ̀ ìrọ̀lá sí tó torí de ilé ẹ̀yin náà lẹ máa fi ẹran sí kòkò lẹ́nu ẹ wàá pa wàtí ò ní wàtí ọ̀pọ̀lọpọ̀ ló fi sábàbí tóbìnrin fi ń sọ̀kó lọ. torí káwọn owó tá sẹ́rẹ̀ ń ó máa ń kí àwọn obìnrin láyà láti sọ pé òun ò ṣe má. tí bá ti sọ nípa èyí tí ẹ̀yìn ọkọ rẹ̀ tọkọ sọ pé òun ọ̀fẹ́ má tóbìnrin fẹ́ sọ̀kó lọ. ó sì rí i pé one thousand ló fòun jọ́jọ́ fẹ́ o tí bá fi one thousand lé ọkọ ká tó bá ti wá rí tó jókòó láàrin àwọn èèyàn bá ṣe ẹ kìnìkan yóò fẹ́ sọ one thousand sí ọkọ lóò ti túlẹ̀ tó tó wọ́n bá kàn la wàhálà dé <laughs> ọlọ́ọ̀bí wa ràn lọ́jọ́ kan ọkọ̀ òfura tó ṣe yí ọbẹ̀ nù ọkàn lẹ one thousand owó rẹ nu wọn ṣe má one thousand ṣé iná mọ̀ pé tí ẹ bá lọ rẹ́sítọ́rántì kan tó gbádùn one thousand tó ń tẹ̀lé ti jẹun tẹ́ yìí abẹ́rẹ́ rí nǹkan náà tó gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn ẹ má jọ jẹ́ pẹ́yìn náà lẹ́ ń ṣe sábàtì àwọn obìnrin tẹ́ rí un ẹ tẹ̀ mọ́ sí asọ̀rọ̀ lọ́bẹ̀ kó tó bá wọn tó nítorí di ẹlẹ́yìí báyìí ẹ̀ sọ̀dá lòdì wọn tágbára rẹ̀ bá ká ni ọ̀pọ̀ àbí òkèèrè náà. wọ́n ní ọwọ́ pọ̀ láwùjọ nígbà àwọn èèyàn míì jẹ́ pé bóyá àrùn ọpọlọ ń dà wọ́n láàmú. tó táwọn èèyàn gbàgbọ́ pé wàlí yìí ẹgbẹ́ ńgbà tí ń ṣe wèrè ń ga wọ́n tún máa tọrọ àdúrà lọ́dọ̀ rẹ̀ tó bá tún kú ò ní fi sàárì rẹ̀ lọ́rùn balẹ̀ wọ́n lọ máa tọrọ àforíjì ń bẹ́ẹ̀ bó ṣe wí nù ẹ̀mí ọmọ béèrè tó àmì ọ̀. sẹ́mi pé ẹni tóun náà lọ bá wèrè kíkí wèrè ọ̀tọ̀rọ̀ àforíjì fún ọ̀dájú pórí jẹ náà pè. kí ni wèrè ọba tọrọ fún? àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ni. bákan náà ń tún lọ sí sáré ẹni tó ti kú. kò bá jẹ́ wèrè ní lójú ayé kò bá ní làákàn ọ̀dájú pé wọ́n ti ya wèrè ń gbà. torí kí ni ọba ṣe fún ọ? kò sí nǹkan kan tó lè ṣe fún ọ àwọn ẹni tí ń ṣe bẹ́ẹ̀ àwọn ń tọ̀rí kọ̀ ni torí pé nínú tọ̀rí kọ̀ gbogbo nǹkan yẹn ń kọ́ mọ̀ lọ́dọ̀ tiwọn à ń lè sọ pé zikiri ni bàbá yẹn ṣe títí torí rẹ̀ fi lo aago tó o túmọ̀ sí pàdúrà rẹ̀ ọmọ gbà tó ẹ̀rí tó o lè jókòó tó ń ti torí rẹ̀ ti lo aago tí wọ́n sùrù bó wọ́n máa ní à ah, bàbá bá tọrọ fún yàn ẹ yóò bá fẹ́ pé kò sí gbàgbọ́ fún wọn lọ títí ó lè sọ pé ẹtọrọ fún mi kí n lówó ẹtọrọ fún mi kí n máa rí ṣe yọgbà yọgbà yọgbà kí ni n sọ kí ni ọgbà tó ọlọ́run bá sì ṣe lówó bá ń dé ẹ̀sìn ní kò ní gbà àwọn olóògbé lọ́pọ̀ jù láwùjọ tiwa wọn ò mọ nǹkan kan pa ìsìn ọlọ ayé wọn sì fojú sí i tó oògùn orú rẹ náà ní kí wọn máa pẹ ìsìn ọlọ kí wọn máa ṣe súnà síbi tọ́lọ̀ ti ní kẹ̀sì tọ̀ríkọ̀ bó kọ tọ̀ríkọ̀ náà bá ti lè kọ́ máa ṣáìtò òǹkọ́ lọ́lọ́ ní kẹ́ wáyé wá sí. wàásù Allah wàásù Rasul lọ́lọ́ ń sọ fún un tẹ̀lé tọ́lá tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n ní táwọn táwọn táwọn yàn nílé máa mú. pẹ́ẹ́kí tásìkò sọ láti bá ti wá tó. àwọn ọmọ wa pè ránṣẹ́ pé àsìkò mà tó àsìkò ti tó wọn ní yóò sọ pé iṣẹ́ tó ń ṣe kò ṣeé parí lórí ìgbà tó ń bá parí iṣẹ́ gbogbo jama tó sálọ àlọ́ yàtọ̀ bóòlù àwọn ti fẹ́ ṣe lè má mú sí iṣẹ́ jọ lójú ju sọ̀láàtì lọ ẹ̀yin náà máa ń tọ́ ẹ̀kẹ́ ẹ̀sìn ẹ̀ ń kàn wá kémi ọba yín gbé jáde <laughs> kémi ọba yín gbé jáde kẹ́lẹ́ bá pé àṣà déédéé yọ ẹ̀mí òye agbọ́ndánilẹ́kọ̀ọ́ ni torí pé ẹ̀yin náà mọ tẹ́ ẹ kẹ́ ẹ sí àmọ́ yorùbá lẹ́bù ni tó ẹni tí ọ̀ka sọ láti wọn ò lè pé kẹ́yìn náà dárú ẹjọ́ nǹkan ẹ̀ má máa dá èèyàn lè máa mú tí ọ̀ka sọ láti tọ́ka sí rẹ̀ fún ju káṣí lọ́lọ́ tó sì mọ̀ pé àní de bóòtù nù sáré abẹ́rẹ́ gánmẹ́ àní lẹ wáyà nínú sáré àní sábìsì mọ́tò nínú sáré rọlá sí ẹ̀yin náà máa ń tọ́ ẹ̀kẹ́ ẹ̀sìn ọjọ́ bó ṣe jẹ́ náà. sọ eléyìí ní ìbéèrè parí lónìí. wọ́n ní tí a bá ti ṣe sọ̀lá torí àwọn ò tí ì pe sọ̀lá àti ìmáàmù fi wọlé. ìlànà dáhùn ti fi lélẹ̀ ní pé tí ìmáàmù bá ti wọlé wọ́n ṣe pamọ́. àwọn ò tí wàá pe sọ̀lá àti ìmáàmù fi wọlé. àwa fẹ́ sọ fún ìmáàmù kó àti ìpe sọ̀lá tẹ́. àwa ti wá parí sọ̀lá àti ni bàbá ìmáàmù wa pé sẹ́ẹ̀ pé sọ láti wọ́n ní àpè táàtún sọ láti ṣe ni àbíbáwò àní túnṣe ìwọ́n tá a ṣe ọ̀dà ń tá a ṣe ọ̀dà kásìmọ́sì rẹ̀ máa ń gbà mí. wọ́n á ní àwọn fíìmù táwọn máa ń wò fíìmù Yorùbá tí wọ́n ṣe fíìmù Yusuf wọ́n ṣe fíìmù àwọn míì àwọn lárúbá lárúbá kan wọ́n sì máa lò fún àwọn ọmọ tí káwọn sì máa wò ó ní àbíbá o tí ọba ti burú ká máa wòrọ tí ọba ti burú ká máa purọ́ àjẹpẹ́ kò burú àmọ́ tí rọ́bà burú wọ́n máa ń sọ fún láàánú àwọn òpùrọ́ ala la'natullahi ala al-kadhibin àjẹpẹ́ kọ̀tọ̀. kò sí tó burú nu gbogbo fíìmù yẹn tó bá ti yọ ọ̀rọ̀ kò mẹ́rin tí wọn sì máa fi ṣẹbọ wọn ò máa kọyàn ló sá ṣe wọn ò kọ àwọn èèyàn kó fúrò ṣe tẹsí yọ ọrọpò ńbẹ lọba tán ìdáni sì mọ̀ pé ìpìlẹ̀ rẹ̀ dópin rẹ̀ orí kí ni wọ́n máa lé irọ́ náà ni ilé ìjọba ẹni tó ń pè lọ́kọ sọ́kọ ni ìyàwó ńkọ́ ọlọ́pàá nu fíìmù tọlọ́pàá náà ni ìfẹ́ mọ̀ pé rọ́ọ̀nù ọba àlù síbẹ̀ mọ̀ pé ronald yálóde síbẹ̀ mọ̀ pé ronald babalájí ìronald taxi driver ìronald babaláwo ìronald tó bá tún jẹ́ tòótọ́ olórí ibú ni ìronald kan olórí ibú náà ni àwọn obìnrin láti ní ẹ̀ṣẹ̀ fáwọn ọ̀rọ̀ eléyìí أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك